ṣàlàyé fún wọn a ṣàlàyé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 òun ló jẹ́ kó ṣeé ṣe fún wa lọ́jọ́ òní láti torí ra wa àdúpẹ́ pé ojúrojú òun gbóhùn lórí ètò Ká Ṣàlàyé Àdèjọkẹ́ Bákàrẹ̀ lórúkọ tèmi ànípíkáṣe ní pápápá nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí pé ó fẹ́ máa bomi tútù sí ọ̀pọ̀lọpọ̀ ọkàn àwọn ènìyàn ju bí ó ṣe wà tẹ́lẹ̀ lọ ẹ jẹ́ ká bí wọlé náà ní àkọ́kọ́ náà níbi dé mẹ́wàá kọjá lẹ́yìn àná la gbọ́ pé àwọn agbésùnmọ̀mí kíná ṣe wọ́n ju àdó olóró gbàmù ní ilé ọgbà ẹ̀wọ̀n èyí tó wà ní Kùjé ní ìlú Àbújá lọ́hùn sẹ́wà ibẹ̀ náà ni ọ̀kan lára àwọn ọ̀gá ọlọ́pàá nígbà kan rí tí wọ́n fẹ́ sun ìwà àjẹbánu ìṣekúṣe mọ́ ẹni tá a fi ẹni tá a fi jóyàwó dì tó jẹ́ pé ó ń gbádìí yẹ gbogbo ẹ̀ ló ń gbé ìyẹn bá Kyari pẹ̀láwọn ọ̀rẹ́ ẹ̀ mẹ́ta mi fẹ́ pè wọ́n lákin kó má ìpa máa ba àwọn tó ń jẹ́ Akínọlá Akíntúndé ká má lọ bà orúkọ yẹn jẹ́ fún wọn wọn ibẹ̀ náà ti ń ṣe ẹ̀wọ̀n concurrent ẹ̀wọ̀n wọn jẹ̀bi ẹ̀sùn tó yẹ kí wọn ní adájọ́ dá wọn lọ́wọ́ ẹjọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́fà ọdún méjì méjì fún ẹ̀sùn kọ̀ọ̀kan àwọn ni pé ọdún mẹ́ a máa ṣe ọdún dípò ọdún mẹ́fà yẹn wọ́n máa ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà ni ó wá jẹ́ pé ọdún méjì náà máa ṣe ọdún méjì yẹn náà tó bẹ̀rẹ̀ láti ijọ́ tí wọ́n ti fi wọ́n sí ọgbà ẹ̀wọ̀n inú ọgbà ẹ̀wọ̀n náà ni wọ́n wà bíi alẹ́ àná ni wọ́n lọ du àdó òróró tó dún síbẹ̀ àti ìrí àkọsílẹ̀ àti tó pé àrídájú irú jàǹbá àbí ìpele tí jàǹbá náà wà àrídájú lọ́wọ́lọ́wọ́ kó tó di pé àbọ̀sórí afẹ́fẹ́ ètò tí fẹ́ẹ́ dà bẹ́ẹ̀ náà ni ti àwọn tí wọ́n ń lọ tú ọ̀nà sílẹ̀ fún ààrẹ wa Muhammadu Buhari fún kíni ọdún iléyà ní ní ìlú dàrá lọ nílùú wọn àwọn tán lọ tukọ̀ tán lọ tú ọ̀nà sílẹ̀ gẹ́gẹ́ bí John ṣe jẹ́ akínlọ́jẹ́ ń pè ẹni tó lọ ṣáájú Jésù Kristi ẹ̀gbọ́n kẹ́kẹ́ pé Jésù làwọn èèyàn lọ fún ọ̀dọ̀ ṣáájú ààrẹ ni náà kan bá kọlù wọ́n wọ́n dá ìbọ́bọ́ àwọn tí wọ́n kọ́kọ́ ṣáájú lọ fún ọ̀dọ̀ Eh, ààrẹ wa lọ sí ìlú ẹ̀ láì ní ìgbáradì fún ọdún iléyá ńgbà tán dàbọ̀ bọ̀ nǹkan tẹ̀ ń sọ pé àá ah, ah, àwọn ará bí ò tiẹ̀ wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ bọ̀wọ̀ fún nǹkan kan ṣá báwo ni fẹ́ bọ̀ wọ́n tàn ní ṣé respect anointing ni àwọn tí wọ́n ń gbé catholic priest à ń gbé eh, deeper life pastor wọ́n ń gbé sẹ̀lẹ̀ àti eh, sunday school kò sẹ́ni tàn gbé àwọn tó lọ ilé ìjọsìn tó lọ dojú bọ̀ kọ̀ọ̀yàn ẹ̀ wá ní ààrẹ lásán lásán ṣáànà ètò tó wà lára rẹ tó ètò wà lára àwọn ìránṣẹ́ ọlọ́run ni ẹ fìyẹn lẹ̀ ní báyìí o wọ́n ti wá rí i pé ìgboro tó wọn mọ́ wọ́n ti wá wọlé agbára báyìí ilé agbára tó wá wọ̀ ni pé àwọn tán lọ tukọ̀ sílẹ̀ fún ààrẹ ní ìgbáradì pé ó ń bọ̀ ní ìlú ẹ̀ fún ọdún iléyá náà bá kọlù wọn gẹ́gẹ́ bí nǹkan tí olùrànlọ́wọ́ pàtàkì nípa ìròyìn yẹn Malam Shehu Garba fún ààrẹ wa ó ní pé àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ máa tẹ̀ wọ́n ọwọ́ máa tẹ̀ wọ́n náà ni ó ṣeé ṣe kọ́wọ́ tẹ̀ wọ́n torí ààrẹ ni wọ́n lọ dà pé ọlọ gbéná ojú ààrẹ báyìí ó ṣeé ṣe kọ́wọ́ tẹ̀ wọ́n báwọn yòókù akọ̀ǹgbọ́pọ̀ máa tẹ̀ wọ́n ni ẹ̀wọ́ sì tẹ̀ wọ́n bó ti jẹ́ pé ń forúkọ ṣọwọ́ sí wọn pọ́n àtọ́ ń ti àwọn ará bíi lẹ́yìn ó wà lọ́wọ́ wọn fi orúkọ wọn fi sábẹ́ aṣọ wọn jà mọ̀ ńgbà tó yẹ pé wọn ti fi hàn wọ́n sìn ohun tó bá ṣẹlẹ̀ náà ni ẹ bá wọn gbàgbé gómìnà Zulu ó sọ kinní kan pé kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀ kankan fún agbésùmọ̀mí tó bá lóun darí òun wá ronúpìwàdà irọ́ ó máa fi mú dánrin bàbá ti sọ lọ́wọ́ tó wà ipe bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣẹlọ́rọ̀ ètò ààbò kọ́ ló ń gbà wá ní oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó bá ní ká máa sọ lọ́lọ́kùnjọ kan bó ṣe ń ṣẹlẹ̀ láti ọjọ́ ajé lẹ́yìn tá a kúrò lórí ètò ilẹ̀ akún ilẹ̀ arọ́ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ mo ní kẹjẹ́ kí n ṣe ní déédéé sí bí ẹnu mi kì í mọ̀ sọ púpọ̀ tí màá sọ gbogbo ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lè má gbádùn ẹ̀ mọ́ nígbà tí ẹ bá gba ẹ bá táwọ́ sí àwọn ìwé ìròyìn ìyẹn ní abala títì yẹn ní eléyìí báyìí tó fẹ́ fara pa tó fẹ́ fara pẹ́ mo ṣe alábàápàdé nǹkan kan ẹ̀ẹ́kan tó ṣe alábàápàdé ẹ̀ náà ni pé lọ́jọ́ ajé mo ní tójú mi rí kí n tó débi iṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ ètò náà lọ́jọ́ ajé àtàtọ́ gbọ́ lọ́jọ́ yẹn ṣẹ́gun tó sì yẹ pé kí ni wọ́n wọ́n kí mi wọ́n kí wá wọ́n kí iléeṣẹ́ Kaftan TV wípé a kú iṣẹ́ takuntakun wọ́n ṣàdúrà fún mi ìyẹn bàbá wa pásítọ̀ Sàláù olùṣọ́àgùntàn Sàláù ní Ọ̀tún Èkìtì bàbá mo kí n pé ọjọ́ yẹn adalẹ́ àdúrà tẹ́ ń gbà fún wa pẹ̀lú àṣọ Ọlọ́run Elédùmarè àmọ́ wà lórí eléyìí mo fi sọ ti ọ̀rọ̀ tepo tó tó ti padà báyìí wọ́n ti wò wọ́n ti ń tò sáwọn ilé epo káàkiri ní ìpínlẹ̀ Èkó kí wá ṣe pé wọ́n fẹ́ ra epo sí mọ́tò nìkan o àbí fún jẹnẹrétọ̀ ṣé ẹ rí kí n tó débi iṣẹ́ lónìí ibi tó ti afẹ́fẹ́ ìdáná èrò pọ̀ bẹ́ẹ̀ báyìí ní bìbà bóyá èyí tó wà ń tà ń bẹ̀ dínwó sí ibi tó ti ń tà àwọn yòókù ni kò yé mi o ńgbà téèyàn bá ń tò láti repo sí mọ́tò tò láti repo sí jẹnẹrétọ̀ afẹ́fẹ́ ìdáná náà tó ń tò láti rà bóyá là ní máa tò láti ra gi tàbí máa fi dáná báyìí lórílẹ̀ nàìjíríà náà òun náà la dẹ̀ wà tá a sì sọ pé nàìjíríà máa dáa èmi ní ìgbàgbọ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí i bóni ṣe jẹ́ ọjọ́ àánú ẹ̀mí wòlíì tún wọnú mi lẹ́ẹ̀kan sísẹ̀ pé nàìjíríà máa dùn ó máa dáa tá a bá ti ń jí láàárọ̀ ká máa ní god bless nàìjíríà bẹ́ẹ̀ ni ìyẹn ní títí yẹn ọjọ́ wá rí ti ọ̀rọ̀ epo tó wọ́n tó ti ń tò sórí pópó kiri mo ló fà tó jẹ́ pé ìkejì mi ò tí ì dé ó máa bá mi lórí ètò torí kò lè dá mi dá àbí ẹ̀yin arálékè lẹ́wí ẹ ṣé ẹ fẹ́ kó dá mi dá kò lè dá mi dá ojú ẹ̀rí tó tẹ́ bá tó ti ń fẹsẹ̀ rìn bọ̀ látàrí kíni e, kò sépo fún mọ́tò kò sí mọ́tò èrò ní bíbà ní bus stop ń láti máa fẹsẹ̀ rìn bọ̀ ni ṣùgbọ́n kí tó parí ètò ó máa bá mi ẹ̀yin náà máa jẹ̀gbádùn àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò lónìí eléyìí ni wọ́n á fi sọ nǹkan tí eh, nǹkan tí mo ṣalábàápàdé ẹ̀ nínú ìròyìn èyí tí ó tẹnu ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá jáde ó ní pé alágbèrè ẹni tí ọba mú pọ̀ ṣe àgbèrè yẹn adọ́tírì ìpè ẹ̀wọ̀n ọdún méjì mo ló máa fi gbára ńgbà mo ka kínní mo mọ̀ rẹ́rìn o mo lórílẹ̀‐èdè nàìjíríà yìí tó bá ẹ̀yin ara létẹ̀ ń wò mí pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin ṣé àgbèrè tó ń sọ àtọkùnrin àtobìnrin ló bá wí kì í ṣe ọkùnrin nìkan obìnrin tẹ máa ń fi tiẹ̀ pamọ́ ṣùgbọ́n ọkùnrin wọ́n ṣe ní first wife second wife bẹ́ẹ̀ náà ní girlfriend bẹ́ẹ̀ náà ní mama mama yẹn tọkùnrin tẹ̀ wá bàjẹ́ dé ìyàwó ilé wọn tún máa ran sọ́dọ̀ mama kó lọ máa gba nǹkan wá ìgbà tíyẹn ló sì lójú tì ìyẹn náà tún máa lọ tó rò pé tóun ò bá lọ kò sí nǹkan tó ń lè ṣe sí i ó ṣeé ṣe kọ́kọ́ kájú ńlẹ̀ fún bóyá mama tí mama bá ti fọwọ́ pápá lọ́rùn ìyẹn ló ìyàwó ilé fi máa rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ irú àwọn yẹn tẹ̀ ń wò mí lé tọ́wọ́ bá tẹ̀ ẹ̀wọ̀n ọdún méjì ni ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ ẹ jẹ́ ńlá yé yín dáadáa tí wọ́n bá mú yín bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ́yìn tẹ wà nísàlẹ̀ ọ̀yá ìsàlẹ̀ ọ̀yá ń bí ìyẹn ní gúúsù southern part òfin ìyẹn criminal code lẹ́nba lẹ́nba lẹ́nba ṣe kò bá yín wí ìyẹn ló jẹ́ pé ìwà yìí ó wá jingiri sí lára débi pé ẹni tó ti níyàwó kìíní ní kejì ní kẹta ní kẹrin á tún ní girlfriend girlfriend gan tó wà ní ọkọ gan ní man friend tọ́wọ́ bá tẹ̀ yín ẹ free ó kò yẹ pé ìwà àtìjú ni ṣùgbọ́n tó bá dé alábàá lókè ọya ibi tó kè ọya ti wá bẹ̀rẹ̀ náà wáyé mi ṣé tá a bá ti kọjá ìbò ẹ bóyá ká mú pé bóyá láti Ìlọrin sókè la máa pè é ni àbí láti Niger Àbújá lọ sókè Kogi òun lòkè ọya tó yẹ pé ẹni tó bá gbìyànjú ẹ tọ́wọ́ bá tẹ̀ ọdún méjì ni ọdún méjì ni ìyẹn ni penal code ẹ torí pé wọ́n fi òfin wọn wọ́n ṣe ní kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú sharia òfin ti Islam ẹ̀sùn ẹ̀fọ́ kan balẹ̀ kì í ṣe pé bóyá gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ni òfin yìí bá mú ṣùgbọ́n ìbádùn mọ́ mi gẹ́gẹ́ bí obìnrin kó jẹ́ pé gbogbo ẹni tọ́wọ́ bá ti tẹ̀ kó ṣàgbèrè báyìí kí ni ẹ̀wọ̀n ọdún méjì ni tó bá ti dé tó bá tún ṣe kó tún padà síbẹ̀ tó bá tún kó tún padà síbẹ̀ ẹni pé ó kà mí lára bẹ́ẹ̀ ni ẹ ti ń yàwó obìnrin jẹ jù ẹ tún yàn wá jẹ jù ẹ ó yá mo ní sùúrù mo ti ní sùúrù mo ti ní sùúrù eléyìí ni mo fẹ́ fi kí sísá mi kan nílé agodo wa ń bí my wonderful sister my beautiful sister ọmọ tó ga tó tẹ́ tó tọ́ tọ́ ẹrẹ báyìí ni àná lọ́jọ́ ìbí ẹ̀ mo ń sọ nípa kíni ó ń gbohùn lẹ̀ ó ń gbàwòrán lẹ̀ ó ń po gbogbo ẹ̀ pọ̀ yẹ hope mi ń wọ́kọ́ ọmọ ju wà ọmọ ju owó èmi pè ní ọmọ ju owó bẹ́ẹ̀ ni àná ni ọjọ́ bí hope tó wà nílẹ̀ àgọ́dọ̀ wá ń bí báyìí òun náà ni ọmọ ẹ eh, sísà mi nephew ni obìnrin náà ṣùgbọ́n nephew ló jẹ́ sọ ṣe hàn pé broda wà láti eh, Ifẹ̀ nìyẹn ó wà bẹ́ẹ̀ ló lọ sọ̀hún ẹni mo fẹ́ pè wọ́n ní her nephew mi but she's my she's my wonderful sister oh nwoko ọ̀májúwà. Uh, happy birthday to you ìgbà ọdún ọdún kan ni ẹ̀rí pé ọmọ yẹn dùn mo lọ́mọ tó ga tó tẹ́rẹ́ tó sìngbọ̀nlẹ̀ tó hmm, ọ̀sẹ̀lẹ̀nsẹ̀ bébì mi òṣèjàre ó ti kó wa lẹ́nu jọ o ó ti kó wa lẹ́nu jọ bó tẹ̀ jẹ́ pé wọ́n ní ìwọ̀n ikú ni wọ́n tẹ̀ ó ti kó wa lẹ́nu jọ ó fún wa lákàrà èbó ó fún wa lẹ́lẹ́rìn dòdò gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bíi july pátápátá pátápátá tí mo jù lọ mi ì ní mọ mi ní mọ sàárè yín eh, ìkankan náà wò wá ní kú ní kékeré pẹ̀lú àṣọ ọlọ́run elédùnmarè gbogbo ẹ̀yin yòókù náà tẹ̀yìn fẹ́ ṣe ẹ kàn sí wa máa ń sọ ẹ fẹ́ kí gómìnà ni ẹ fẹ́ kí mínísítà ni ẹ fẹ́ kí ààrẹ ni ẹ fẹ́ kí ọ̀gá iléeṣẹ́ yìí ni ẹ kàn sí wa nílẹ̀ agodo wa ń bíbà àbá ń gbé sí orí afẹ́fẹ́ fáwọn èèyàn láti wò pé ẹ̀kú ayọ̀jọ́ ìbílẹ̀ kan sí my wonderful sister Nwoko Hope Ọ̀májùwà happy birthday to you ìgbà ọdún ọdún kan ni ẹ jẹ́ kí n délé agbára tí n bá máa padà dé èmi àti èkejì mi ó ti ń kàn sí mi pé òun wà lẹ́yìn ẹ̀ ó ti ń juwọ́ sí bẹ́ẹ̀ ni lájọ máa kọ̀wọ̀ wọlé wá láti wá ṣe kíni láti máa ṣe lábala lába wa lábala lábala lórí ètò Ká Sálàyé lónìí àwọn ìròyìn tó hàn de tá a máa wá fẹ́ fẹ̀ lójú kì í pa tó ń fa ẹ́tíkà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ṣùgbọ́n a kàn fẹ́ sọ èròǹgbà àwọn ènìyàn lẹ́yìn tí ẹ̀ka nǹkan tá a gbọ́ tẹ̀ sọ òun la máa fẹ́ tàn mọ́lẹ̀ sí lórí ètò Ká Sálàyé ẹ má gbé kúrò ńbẹ̀ o Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú ẹ kú kàlẹ̀ lọ́ọ̀dẹ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé kí tó lọ sí ìdánudúró ráńpẹ́ mo ní pé tí wọ́n máa padà wọlé ń pẹ̀lú ìkejì mi pé kò tó bẹ̀ láti dá mi dá torí àjọ lẹ̀ pọ̀ ni ó ti wà ní agodo pẹ̀lú mi báyìí jẹ́ kó fojú ara ẹ̀ hàn epo ló fà á ó rìn ó rìn. <laughs> ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ń wò wá ọláìdé olúwaṣeun èwí òun náà ló ń kí yín káàbọ̀ sórí ètò ká ṣàlàyé ní òwúrọ̀ ní ọ̀sán ọjọ́ tòní ẹ̀wò lágbára ní èdè o a lè gbé mọ́tò a lè fẹsẹ̀ a lè wọ mọ́tò queue long queue nílé epo kò sépo kò sí mọ́tò gbogbo ẹ̀kọ́ kọ́lọ́ ń ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ kọ́lọ́ ń ṣàánú wa náà làdúrà tá a máa gbà. ìmọ̀lẹ́sọ náà mo ní kì í ṣe pò nìkan náà ń tò fún báyìí sọ tó ń tò fún afẹ́fẹ́ gáàsì èrò pọ̀ níbẹ̀ afẹ́fẹ́ gáàsì tẹ̀ ti wá bóyá wọn ò fẹ́ jẹ́ ká máa lo gáàsì fi dáná mọ́ nàìjíríà ni kolipot <laughs> gan la máa lò ńgbà tó bá yá ni torí gígan máa wọ́n ẹ̀ àwọn máa lo kolipot èédú náà dẹ̀ tún máa fẹ́ gbowó lórí ẹ jẹ́ ká wá wò báyìí pé àwọn ìròyìn tó ṣẹlẹ̀ tí ó wà lórí àwọn tó wà lójú ìwé wa káàkiri bóyá ti ayélujára ni o àbí ti pépà tó ń tà ni o ẹ ọláìdé mi mọ̀ èyí tó kọ́kọ́ wà lọ́gbọ́ ti. ẹ èyí tó wà ní ọ̀dọ̀ tèmi ń bì í òun ni ti eléyìí tí wọ́n sọ wípé ìjọba àpapọ̀ ò ní òfin kọ̀ọ̀kan tó tako ṣíṣe ẹ̀sìn yòówù tó bá mu ní yẹn federal government has no policy that violates religious um, practice eléyìí tó bá ṣàtìwọ̀n ẹ́ ni kó o ṣe òun ni nǹkan tí ẹni tó jẹ́ mínísítà fún ètò ìròyìn àti àṣà ìyẹn Alhaji Lai Muhammed tó fi léde tí a bá gbàgbé pé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún yìí òun ni àwọn sẹ́nítọ̀ eh, aṣòfin àgbà márùn-ún kan ti ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n kọ̀wé sí secretary sí ìjọba ilẹ̀ amẹ́ríkà ìyẹn akọ̀wé sí ìjọba amẹ́ríkà àwọn sẹ́nítọ̀ tó jẹ́ márùn Josh Hawley Marco Rubio Mike Brown James Inhofe and Tom Cotton àwọn márùn-ún yìí ló kọ̀wé sí ẹni tó jẹ́ akọ̀wé sí ìjọba ilẹ̀ amẹ́ríkà wípé kí wọ́n fi orílẹ̀-èdè nàìjíríà sí orúkọ àwọn orílẹ̀-èdè tí. Eh, concern country country mò ń wá yorùbá tó fẹ́ fi sọ eh, wọ́n ní eh, eh, country for particular concern ìyẹn orílẹ̀-èdè tó jẹ́ wípé ó ní sílà àfojúsùn kan bẹ́ẹ̀ ni ní pàtó so tó bá ti níṣe pẹ̀lú ẹ̀sìn kí dẹ̀ ni ìdí tí àwọn márùn-ún ìfikọ̀ ìwé ni tábà wà pé ní ọdún twenty twenty ẹ̀ ní twenty twenty ni wọ́n ti kọ́kọ́ kọ ìwé sí ìjọba ilẹ̀ amẹ́ríkà wípé sí akọ̀wé sí ìjọba ilẹ̀ amẹ́ríkà ìyẹn Anthony Blinken wípé kí nàìjíríà wà lára countries for particular concern ìyẹn CPC ìdí sì ni wípé wọ́n ní ohun tó bá ní ṣe pẹ̀lú religion o ẹ̀tọ́ aráàlú ẹ̀sìn ẹ̀tọ́ aráàlú wọ́n ní wọ́n fi dùn wọ́n àwọn aráàlú ò ní òmìnira láti ṣe ẹ̀sìn tó bá wọn pàtàkì jùlọ àwọn ọmọlẹ́yìn Kristi ìpakúpa ni wọ́n fi wọ́n ṣe àmọ́ nígbà tó di November twenty one ní ọdún twenty twenty yẹn ní twenty twenty one ni wọ́n yọ orúkọ nàìjíríà kúrò oh, wípé nàìjíríà ò sí lára CPC countries mọ́ àmọ́ báyìí ní twenty nine Friday June twenty nine ni wọ́n tún wá padà kọ ìwé sí akọ̀wé sílẹ̀ Amẹ́ríkà wípé sẹ́ wọ́n gbọ́dọ̀ dá orúkọ nàìjíríà padà wọ́n ní kí nìdí tí wọ́n fi yọ orúkọ nàìjíríà gan kúrò nínú cpc country countries for particular concern tó jẹ́ wípé àwọn ẹ̀sùn tí àwọn kọ wípé ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ó sì ń tẹ̀síwájú so kí nìdí níṣẹ́ wọn ni kí wọ́n ń dá padà síbẹ̀ òun ló wá jẹ́ kí alhaji lai muhammed kó wá bọ́ta yẹn tó jẹ́ mínísítà fún ìròyìn àti àṣà ní nàìjíríà wá sọ wípé àwọn tí kò ní òye ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àti ètò ìṣèlú orílẹ̀‐èdè yìí ni wọ́n ń sọ ìsọkúsọ ó ní tá máa ń sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọlẹ́yìn kristi ó ní kì í ṣe àwọn ọmọlẹ́yìn kristi nìkan ni wọ́n ń pa ó ní àtọmọlẹ́yìn kristi o àti mùsùlùmí ni wọ́n pa ó ní àwọn wòdẹ̀ ló ń ṣekú pààyàn àwọn iswap ó ní àwọn iswap àwọn agbésùmọ̀mí àwọn eṣin òkọ́kú ló ń ṣekú pa wọn ó ní kì í wá ṣe àwọn ọmọlẹ́yìn kristi nìkan àti ọmọlẹ́yìn kristi àti ọmọlẹ́yìn ànábì ni wọ́n ń ṣekú pa ó ní so nàìjíríà ó ní ìjọba nàìjíríà kò ní òfin kankan tó tako ẹ̀sìn tó bá wọn ó ní oníkálukú ló ní àǹfààní ló sì ní òmìnira láti ṣe ẹ̀sìn tó bá wọn tí má sọ wípé mùsùlùmí ni mo fẹ́ jẹ́ àlàlàlà láti má sọ pé ọmọ lẹ́yìn kristi tí wọ́n dẹ̀ fẹ́ sọ wípé èèpàrìpà ni mo fẹ́ máa ṣe wípé ọ̀rúnmìlà ni mo fẹ́ máa bọ kò sí ohun tó ń dá mi dúró ṣùgbọ́n àwọn sẹ́nitọ̀ márùn-ún yẹn ti sọ wípé wọ́n gbọ́dọ̀ dá orúkọ nàìjíríà padà sí countries eh, for particular concern. Mm. púpọ̀ lórí ẹ̀ eh, bó ṣe wọ́n ní ṣùgbọ́n wọn ní ṣùgbọ́n bàbá wa ìlú eh, London ló ti lọ sọ̀rọ̀ nítorí àmì ẹnu bẹ́ẹ̀ ni pé wọ́n kọ̀wé ní South America bàbá wa London sọ̀rọ̀ ìbá wa nàìjíríà kò wá sọ bó ṣe pé bàbá sọ pé tó bá ṣe ìwádìí tó tó wọn rí i pé tòótọ́ kan ni kò sóòótọ́ nínú nǹkan tí wọ́n sọ ẹ má gbàgbé ayélujára yàrá ti lùjára wọn báyìí gbogbo tó ń ṣẹlẹ̀ tí wọn ò di etí wọn ojú wọn ò fọ́ etí wọn ò di tó ṣẹlẹ̀ londo tó ṣẹlẹ̀ kaduna tó ṣẹlẹ̀ ní ibo tó níná gbogbo kẹyà káàkiri bọ̀nà gbogbo ẹ̀ náà ni wọ́n kúkú ń rí èyí tó àwọn èèyàn ọ̀nà káàkiri ìyẹn náà wà níbẹ̀. particularly ẹ eh, ti àtàkì eh, tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ eh, àti tí bọ́n ṣe pa Deborah ẹ̀hẹ́ àtọ́pa Deborah nǹkan tó jẹ́ kó ń fi bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká fìyẹn náà ká máa fìyẹn fún ká fi ọ̀rọ̀ lẹ̀ fún bàbá Lai Muhammed tó bá padà dé orílẹ̀-èdè nàìjíríà wọn ṣe máa sọrú ẹ̀ wọ́n gbà kan ààrẹ wa náà ti sọ pé àwọn ọ̀dọ́ nàìjíríà ọ̀lẹ ni wọ́n ẹ mọ́ jiyàn lórí yẹn ẹ mọ́ tó jẹ́ ká tún yẹn dọ́rọ̀ lẹ̀ ẹ jẹ́ ká lọ sí ti kí ni ìjọba àpapọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọlọ́pàá lórí bí wọ́n ṣe máa bí wọ́n á ṣe máa bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ènìyàn àti yíyanjú làásìgbò bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n pè ní psychological development human rights the rights of the police and conflict management. Hmm. Nigerian Police Trust Fund ni ó ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí kí lẹ́ni ìdánilẹ́kọ̀ọ́ náà dá lé lórí ìdánilẹ́kọ̀ọ́ náà dá lórí wípé kí àwọn ọlọ́pàá mọ bí wọ́n ṣe máa ṣiṣẹ́ wọn àkọ́kọ́ ẹ̀kejì kí wọ́n mọ ọ̀nà tí wọ́n máa máa gbà láti ṣiṣẹ́ wọn láì ní tẹ ẹ̀tọ́ ará ìlú lójúmọ́lẹ̀ ẹ̀kẹta ni wípé kí ẹ ìbáṣepọ̀ tó dán mọ́rán tó gún mọ́ kó tún lè wà láàárín iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ènìyàn àtàrà ìlú ọ̀pọ̀ ìgbà ni wọ́n eh, tó jẹ́ wípé eh, ẹ̀ ọlọ́pàá tẹ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀ ọlọ́pàá na eh, èèyàn kan báyìí ọlọ́pàá ṣe ṣekú pa èèyàn kan báyìí ẹ̀ wọ́n yìnbọn pààyàn láì lẹ́tọ̀ọ́ sọ gbogbo àwọn nǹkan báyẹn ni ó jẹ́ kí Nigerian Police Trust Fund yìí kí wọ́n ṣe àgbékalẹ̀ ó dẹ̀ jẹ́ láti ọwọ́ ìjọba àpapọ̀ wípé kí wọ́n lè mọ bí wọ́n ṣe máa máa mọ iṣẹ́ wọn ní iṣẹ́ láti má tẹ̀ ẹ̀tọ́ ará ìlú mọ́lẹ̀ dẹ́ni kí ìbáṣepọ̀ tó gúnmọ́ kó lè wà láàárín ọlọ́pàá àti ará ìlú. lára nǹkan táwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ ilé mm. wọ́n ní pé ká má fi ẹṣin ló yẹ ká fi síwájú kẹ̀kẹ́ kì í ṣe ká gbé kẹ̀kẹ́ síwájú ẹṣin wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ yóò dáa tó tọ́ mm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá lórí pé ọpọlọ wọn gan-an kọ́ lọ yẹ ọpọlọ wò <laughs> pé ọ̀pọ̀lọpọ̀ wọn pé ó lè wọn ó dà pé ìwà tó wà ní ọpọlọ wọn ó ti yàtọ̀ bó wá jẹ́ pé wọ́n jogún ẹ̀ látara àwọn tí ó gbà wọ́n síṣẹ́ ni àbí wọ́n jogún ẹ̀ látara aṣọ tí wọ́n wọ̀ àbí wọ́n jogún ẹ̀ látara ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú ìyẹn ni òye àwọn èèyàn. àbí bóyá pé wọn ò ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó gún mọ́ kó tó di wípé wọ́n gbà wọ́n sí iṣẹ́ ọlọ́pàá. kọ́ńtẹ̀ tó gbà wọ́n sí iṣẹ́ ọlọ́pàá ṣe bó ní àwọn àyẹ̀wò kan tó máa ṣe. ẹ̀ náà ni à ń sọ bóyá ní pé ah, wọ́n jogún ẹ̀ ṣebí èèyàn kan ló wà wájú. ìjogún yẹn ni mi ò wá wọn lásán ní bọ́tẹ́. ẹ bọ́ ṣe ń kọ ẹni tó gbà yàn síṣẹ́ ẹni tó gbà wọ́n síṣẹ́ ẹni tó gbàyàn síṣẹ́ èèyàn náà ló gba òun náà síṣẹ́ mm. ó láyé ẹ̀wò tán ṣe fún un kó tó dé bóyá wọn ṣàyẹ̀wò yẹn fóun òun náà máa gbàyàn síṣẹ́ kó gbà kó ṣàyẹ̀wò ó dẹ̀ tún débẹ̀ ó rí i pé àwọn tó ń ṣe yìí bóyá bó ṣe ń ṣe é lélẹ̀ ẹ̀kẹ́ náà bá wọn ṣe yẹn ni pé tó jogún ni mm. wọ́n jogún ẹ̀ lára ara wọn náà ni ìyẹn ni nǹkan tí àwọn aráàlú ń sọ lórí ọ̀rọ̀ náà ojú wo ni ẹ̀yin ará ilé wa fi wò ó mm. ṣé ká gbé kẹ̀kẹ́ ṣáájú ẹṣin ni àbí ká gbé ẹṣin ṣáájú kẹ̀kẹ́. lẹ́kálẹ̀ tẹ̀ máa dúpẹ́ fún Nigerian Police Trust Fund tí wọ́n dá sílẹ̀ láti July twenty July twenty twenty one ni wọ́n ti dá sílẹ̀. wọ́n ti dálẹ̀ tipẹ́ o ó ti wà tipẹ́ ṣùgbọ́n ìtàn ń ṣe lọ́wọ́ yìí ó wà lára tó wà nínú ìṣúwó náà bọ́jẹ̀tì wọn tọ́nà máa ṣe. ààrẹ àwọn ilégbìmọ̀ asòfin ti bu ọwọ́ lù tẹ́lẹ̀ sódẹ̀ ti ẹ̀kọ́ ṣe ní twenty twenty one so wọ́n ṣẹ̀wá ṣe ní ọdún yìí so wọ́n dẹ̀ fi dá àwọn ọmọ nàìjíríà lójú wípé ààrẹ muhammadu buhari ti ṣetán láti rí wípé gbogbo àtìlẹ́yìn tó bá tọ́ wọ́n máa ṣe fún àwọn hmm. ọlọ́pàá sọ ẹ̀yin aráalé ẹ fọkànbalẹ̀ ẹ ṣàfọkànbalẹ̀ eh, ọlọ́pàá ti dọ̀rẹ́ yín fún nàìjíríà. àwa tí a fẹ́ fi dá yín lójú oh nine oh five seven oh one two oh eight one wọ́n ní mo ti máa sáré pè jù wọ́n ní tó bá ti gbé sórí ẹ̀rọ amóhùnmáwòrán báyìí kàn tó kọ́ ó ti lọ ẹ à máa gbìyànjú àti pé oh nine oh five ẹ̀kọ́ lẹ̀ àpè <laughs> tó tẹ̀lé ìpè ẹni tó bá ti ọlọ́pàá bá ti ṣe bákan bàkan sí ẹ sí wa hmm. nílẹ̀ agodo wa ẹ farabalẹ̀ ẹ ilé la máa fi lọ sí ti kéne a ní federal government náà tó ní o. ṣé a lè lọ fún bírèkì ni. a ní ìjà ẹ mọ́ ti dà tọ́ mi ẹ mọ́ ti hmm. dà tọ́ mi a níjọba àpapọ̀ ó ṣèdánilẹ́kọ̀ọ́ fún ìyẹn kọ́ olùdarí àgbà yanyan olùdarí yanyan ẹ̀tọ́ ètò àgùnbánirọ̀ hmm. rọ àwọn olùgbanisíṣẹ́ láti mú ìgbé ayé gbádùn àwọn àgùnbánirọ̀ tí wọ́n bá gbé wá sí ilé wọn lọ́kùnkúndùn. bẹ́ẹ̀ ni Mohammed Fada tó jẹ́ olùdarí yanyan iṣẹ́ ẹ̀gúnbánirọ̀ ní Nàìjíríà ti rọ àwọn olùgbanisíṣẹ́ àti àwọn ọ̀gá ilé iṣẹ́ láti rí dájú wípé wọ́n tẹ́wọ́ gba àwọn àgùnbánirọ̀ tí wọ́n bá gbé wá sí iléeṣẹ́ wọn kan tẹ́wọ́ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ àti wípé kìí ṣe ẹnìkan kí wọ́n mú ìgbé ayé gbádùn wọn lọ́kùnkúndùn gbogbo nǹkan tí wọ́n bá nílò láti jẹ́ kí iṣẹ́ wọn kẹsẹ̀ járí níbẹ̀ kí wọ́n rí wípé wọ́n ṣe fún wọn ètò ààbò tó péye kó wà lórí àwọn agùnbánirọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ náà ní Gombe níbi tí wọ́n ti ṣe final orientation fún àwọn batch B stream so ó wá ní bí wọ́n ó tún wá pàrọwà sí àwọn agùnbánirọ̀ ọ̀hún láti fi ọmọ ènìyàn ṣe ẹ̀hẹ́ bí wọ́n bá ti ń lọ ká tún bẹ́ràn wí gbogbo iléeṣẹ́ tí wọ́n bá ti gbé wọn lọ bẹ́ẹ̀ kán lọ ṣiṣẹ́ kán dájú wípé ìwà ọmọlúàbí ni wọ́n ń bẹ̀ bẹ́ẹ̀ ni kán má lọ hùwà jàgídíjàgan hmm, hmm. bẹ́ẹ̀ ni so torí èmi tẹ̀ ní èèyàn ọmọ kan tó fẹ́ ṣe NYSC báyìí tó jẹ́ wípé lẹ́tà tí wọ́n kọ fún nígbà tó máa gbé dé iléeṣẹ́ tí wọ́n gbé sí ní eh, Lagos State ló wà lórí lẹ́tà yẹn wípé Ogun State dẹ̀ ni àwọn wà bóyá boundary Lagos State àti Ogun State ni ibi tí wọ́n post ọmọ yẹn sí ni o conflict wa. so wọ́n ní Lagos State ló wà lórí lẹ́tà tó ń fún pé bẹ̀ẹ̀ Ogun State ni wọ́n nígbà tí ọmọ yẹn tún wá dé ibòmíì níbi tí wọ́n tún transfer lọ again ìyẹn tún wá iṣẹ́ tó wá fún ọmọ yẹn pé kó ṣe kò sí lára nǹkan tọmọ yẹn kọ́ rárá bí kọ́mọ kọ́ economics nísìn ní school kẹwàá níbi kó máa kọ́ àwọn ọmọ yín ní chemistry physics wá jẹ́ṣẹ́ mẹ́rin kò mọ̀ kó wọn ní physics chemistry biology. ṣe lè school náà gbé lọ. ó dàbí pé school ni wọ́n gbé lọ bẹ́ẹ̀ ni ọmọ ìjọ tí mò ń lọ gan ni disi yìí ọmọ yẹn tẹ̀sí wá ń lé gan torí pé conflict wà lórí ìkíní so ìyá yẹn ni pé tí o bá ti lè kọ́ àwọn iṣẹ́ tóun ni kó máa kọ́ kó máa lọ nǹkan tó dẹ̀ kọ́ kò sí lára kó padà sí ilé iṣẹ́ wọn nǹkan tó dẹ̀ kọ́ kò sí lára àti ọmọ yẹn kó sí kó padà lọ sí nysc so ẹ̀yin tẹ́ ń gbàyàn ṣiṣẹ́ àti ẹ̀yin olùdarí iléeṣẹ́ ẹ dákun torí ọlọ́run àwọn àgùnbánirọ̀ tó máa ti ń post sọ́dọ̀ yín ẹ máa mú wọn gẹ́gẹ́ bí ọmọ tẹ̀ bí nínú ìgbáyé gbádùn wọn ètò ààbò tó péye kó máa jẹ́ tí wọ́n dé àwọn training tẹ bá lè fún wọn láti rí wípé tó máa tẹ̀ kúrò lọ́dọ̀ yín gan wọ́n máa lè dá dúró ẹ ṣe fún wọn torí bá ṣe ń ṣe fún wọn níléeṣẹ́ Kaftan TV ibi táwa wà nìyẹn mo máa ń sọ lórí ètò yìí pé mi ibi téèyàn bá dé ibi téèyàn bá rìn dé ló máa rí dé mo ti rìn káàkiri náà nípa pé èèyàn ń ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tí mo dé iléeṣẹ́ Kaftan TV yìí ó jẹ́ àrà ọ̀tọ̀ ló máa jẹ́ kí n gbé oríyìn fún àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Kaftan TV fún ìfitọ́mọ ènìyàn ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn agùnbánirọ̀ wọ́n máa sọ kínní kan fún wọn pé àfi ọmọ tí ó bá fẹ́ ṣe tinú ẹ̀ wípé kíni wọn kíni ṣe ń bẹ̀ kíni kan kíni kan tó kún rìn lọ nǹkan míì tí ó bá wá sí Kaftan TV tó bá gbà tó bá kọ̀wé tó bá síbí tó bá gbà tó jẹ́ tẹ ó ní àǹfààní tẹ́kọ̀ máa fi parí ọdún kan yẹn kó di òmìnira rẹ̀. bẹ́ẹ̀ni torí kò sí gbogbo ẹ̀ka abilé iṣẹ́ tí wọ́n ní gbé láti fi ṣiṣẹ́. wọ́n kí dẹ̀ ṣe pé kí dẹ̀ ṣe pé kí dẹ̀ kó máa ti ń pàkọ́ pé kó máa lọ síbẹ̀ ọ máa mú ọ máa rí dájú pé ó ṣe é ní ọ̀kúnkúndùn tó yẹ pé ẹlòmíì náà gan èyí tó lọ ṣe ẹlòmíì tó ṣe mascom gan ní yunifásitì Mm. ibi tí wọ́n bá gbé lọ ó lè má ní ìmọ̀ tó ẹni tó yẹ pé statistics ló ṣe tó wá gbé wá sí ṣùgbọ́n tó nífẹ̀ẹ́ láti máa mm. editing ni o eh, recording ni o mix of voice ni o presentation ni o eh, eh, reporting ni o tó bá ti lè ṣe kò sí ni àyè wà fún a máa gba gbogbo a máa fẹ́ gbàgbọ́ àwọn oníṣẹ́ aládàáni náà níyànjú pé gẹ́gẹ́ bí kejì mi ti sọ ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé àmójútó àwọn ọmọ yìí káwọn ọmọ náà sì wà ọmọlúàbí ibi tẹ́mi kọ̀tẹ́ sọ̀rọ̀ lọ ni pé báwo ló ṣe wá jẹ́ nínú one thousand two hundred and forty core members tí wọ́n ṣe ìjáde fún ayẹyẹ ìjáde fún ọkùnrin pọ̀ ju obìnrin lọ ọkùnrin nine oh three obìnrin three three seven yín obìnrin bó lẹ́gbàá lọ kí ló dé nípínlẹ̀ Gombe lọ́nlọ́n ọ̀dà náà àyẹ̀yẹ́ ní abala tìyẹn ọ̀làdé ló fẹ́ da tọ́ mi mi wọ́n fẹ́ da tọ́ mi díẹ̀ tó nínú nǹkan ní nǹkan mo ti pé oh nine oh five fún yín tẹ́lẹ̀ mo wá fẹ́ fi seven oh one kún ẹ̀kọ́ yẹn náà tẹ̀lé ẹ agbára tá a bá padà dé ká ṣàlàyé tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. ẹ káàbọ̀ jàre sórí ètò Ká lónìí ọjọ́ Wednesday gẹ́gẹ́ bá a ti sọ ní ìròyìn tá kọ́ sọ tá kọ́ pẹ̀kẹ́ ló ní ṣe pẹ̀lú àbí kejì nínú àwọn ìròyìn wa ó ní ti ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá pé bóyá kágbé kẹ̀kẹ́ ṣáájú ẹ̀ṣin àbí kágbé ẹ̀ṣin ṣáájú kẹ̀kẹ́ ètò fẹ́ fara pẹ́ ẹ máa ní pé kí ni tòun tó fẹ́ sùn yóò dáa náà nígbà tí odindi onílé ọlọ́nà tó délé tó sọná sí ilé tó kọ́ ó ní pé ohun tó fà á tí mo fi sọná sí ilé tí mo fọwọ́ ara mi kọ́. Hmm, n tó fà á yẹn ni wípé <laughs> ìyàwó ẹ̀ ó ń dà á láàmú nínú ilé. ìyàwó tó fẹ́ sọ dà á láàmú ó ní pé due to wife's frustration. ó wá ní pé nǹkan tó ń fọwọ́ ara ń kó jọ kó ń dàrú kó ń dànù kó ń dáná sun. ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin ní hmm. ẹyẹ ńkọrin hmm. ní Lẹ́kì phase ṣé phase one àbí phase two hmm. ní ẹyẹ ńkọrin ní ìlú Ìlọrin òun ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ so ọkùnrin kan ló déédéé jí tó dẹ̀ da petrol sí three bedroom flat gbogbo onulé tó kọ́. yes three bedroom flat tó kọ́ ó dáná sí i hmm. ó dáná sun so ọpẹ́lọpẹ́ ará àdúgbò ló sáré lọ pé àwọn ọlọ́pàá àti àwọn panápaná kó tó di wípé iná yẹn tún máa ràn bá àwọn ilé tó wà ní ẹ̀gbẹ́ nígbà tó ń dẹ̀ bí ọkùnrin náà mọ̀ tiẹ̀ dán dárúkọ ọkùnrin ọ̀hún nígbà tó hmm. ń dẹ̀ da tán béèrè pé kí lẹ rí lọ́bẹ̀ tẹ fi wá ro ọwọ́ bàbá hmm. ẹ̀yin tẹ́ ẹ ti ṣe wàhálà tẹ́ ẹ kọ́lé tẹ́ wá jíǹjì ayé yín lọ́jọ́ kan tẹ́ wá dáná sun ilé tẹ́ ẹ ó ní ìyàwó òun ó ti fẹ́ pa òun sílé ó frustrate òun pẹ̀lú kẹ́ni wọn ti ah, wá ṣá wọn ṣàlàyé ah, bó àti ẹ̀fẹ́ gbọ́ mi kò béèrè ni. frustration ẹ̀yin ìyàwó ilé ẹjọ́ torí ọlọ́run wọ́n ní tilé bá da owó obìnrin ló wà bó bá dẹ̀ kù káàtó náà ọwọ́ obìnrin ló wà so whatever frustration tẹ́ bá lè máa fún ọkọ yín tó lè ẹ̀ ṣẹ́rí akọ̀lẹ̀ blame ọkùnrin pé bí ó gbégbèsè kí ó tó di wípé ọkùnrin máa dédé dìde pé òun fẹ́ gbèrú gbèsè báyìí ó lè jẹ́ bóyá ó ń wò pé àbí torí ilé tóun kọ ìyàwó òun fẹ́ pa òun láti jogun lé ni ọkùnrin mi máa rò pé bóyá ìyàwó òun ìwà tó ń wù yìí ó fẹ́ pa òun kó lè di láńlẹ́dì ni ẹ tó bá jẹ́ pé torí ilé yìí bá dẹ̀ kọ́ sílẹ̀ tó bá jẹ́ pé torí ilé yìí ni kí àwọn ẹ̀yẹ́ kà ó kú dáná sun kóhun tó ń rùn lẹ̀ kó tán. kò sọ̀rọ̀ ní tẹ̀sán yẹn. bí ẹ̀yin obìnrin ẹ̀jọ̀ torí ọlọ́ ẹ má jẹ́ ká fọ ṣètò ọkọ wa débi tó máa wà tó yẹ kí wọ́n. kò sọ̀rọ̀ náà yẹn kò sọ̀rọ̀ mi gbà mi gbà yẹn gbọ́ mi gbà yẹn gbọ́ kó kọ́lẹ̀ kó ní kálukú máa lọ sí dandan ni. tó ti try divorce tí ó bá work ńkọ́. kò bá divorce ò ṣe ní work. ẹ dákun jàre wọn ní ilé ìjọsìn gbẹ̀yìn ní Ondo <laughs> ṣe rapture ni end time church ọ̀rẹ́ mi àwọn ènìyàn tí ọlọ́pàá tú sílẹ̀ ní àwọn ò lè fi páìtọ́ àwọn sílẹ̀ o látìmọ́lé wọ́n náà jọ máa púpọ̀ ni nítorí pé òun ni mm. ọlọ́run mọ̀sánú wa ara ìwà pé kán yọ ọpọlọ wò náà tún lélẹ́yìn. bẹ́ẹ̀ni whole bible church nípínlẹ̀ Ondo tábà wá gbé ní inú ọ̀sẹ̀ yìí náà ni àṣírí tú ọ̀sẹ̀ tó kọjá ni àbọ̀sẹ̀ tó kọjá àṣírí tú lọ ti ń fà á bọ̀ pé wọ́n rí àwọn ọmọ kan àti kí wọ́n tún ṣe àwọn ìgbà tí ìròyìn jáde àwọn ọmọdé bíi fifty gan ni wọ́n kọ́ sọ pé wọ́n rí later la ṣe wá gbọ́ wípé àwọn àgbàlagbà gan náà wà ní ibẹ̀ kódà lẹ́yìn bóyá bí ìjẹta bí àná kọ́ ni mo tún rí fọ́nrán kan tí ẹ lórí amóhùnmá ẹ lórí social media tí mọ́tò kan àwọn èèyàn tó wà ń bẹ̀ eighteen passenger bus wọn ò mọ ohun tó ń ṣe mọ́. Hmm so ọlọ́run ló mọ ibi tí wọ́n wá bí yá láti rú àwọn church gbẹ̀yìn eh, báyìí eh, náà eh, ni ọlọ́run ló mọ̀ so nígbà tí ìròyìn yẹn ṣàjáde a gbọ́ wípé àwọn àgbàlagbà kan àtàwọn ọmọdé kan wọ́n rí wọn ní underground ẹ mọ̀ kéèyàn kọ ilé báyìí ó tún wá ṣe underground sílé ó tún wá jẹ́ nílé ọlọ́run whole bible church nípínlẹ̀ ondo ondo ondo ondo ondo ondo yìí kọ́lọ́run ṣàánú wa kó ṣàánú yín o so nígbà tí ọwọ́ bá àwọn pásítọ̀ méjèèjì. Hmm tó ń wọn dé police station àwọn police yẹn ṣáà dá àwọn ọmọ lẹ̀ wọ́n tú àwọn ọmọ oníkálukú wọ́n tú wọn lẹ̀ wọ́n ní kó wá wí tẹnu wọn ní àwọn òbí wa kẹ́gbàjarì jáde wípé ẹgbà wa o àwọn ọmọ wa tí wọ́n tún lè tí wọ́n tún sílẹ̀ sọ wípé àwọn ò ní lọlé àwọn ò sì ní jẹun obìnrin kan ti wà ń bẹ̀ student ni obìnrin ọlọ́run ò ní jẹun o àfi tí wọ́n bá tú àwọn pásítọ̀ àwọn méjì lẹ̀ torí pé àwọn jọ máa kú papọ̀ lónìí. wọ́n jọ máa gbára wọ́n jọ máa gòkè wọ́n jọ máa ti gbàsókè. bẹ́ẹ̀ ni ìgbàsókè <laughs> ìgbàsókè máa wà wọ́n ní pásítọ̀ méjì sọ wípé nínú oṣù kẹsàn-án september eh. ni ìgbàsókè máa wà rapture fẹ́ take place ayé fẹ́ mm, parẹ́ mm. so wọ́n wá ní wípé àwọn táwọn kó sí àwọn tí pásítọ̀ yẹn kó sínú underground yẹn o àtọmọdé àtàgbà wọn àtàwọn àti pásítọ̀ wọ́n jọ máa kú papọ̀ ìgbàsókè ìjọ máa wà ní tẹ́ẹ̀bá dẹ̀ bàbá wípé ṣé oṣù tó kọjá kọ́ la sọ̀rọ̀ ti pásítọ̀ kan tóun náà sọ̀rọ̀ nípa ìgbàsókè tó ní pé <laughs> tí àwọn kan tó sọ wípé àwọn ti gbọ́ pé pásítọ̀ yẹn ti wà ní ìpínlẹ̀ eh, èkìtì èkìtì yẹn ti wà nípínlẹ̀ èkìtì láti kaduna lọ sí eh, ṣùgbọ́n ọmọ ibi tó wà gangan ọmọ pàtó ibi tó wà kó má jẹ́ pé eh, àwọn gan lọ́wọ́ sí ní ondo yìí ṣègbà yẹn náà wọ́n sọ wípé wọ́n ní kan san two hundred and fifty thousand naira ẹni tó bá tẹ̀ wọ̀ two hundred and fifty ṣé three hundred lásán three hundred thousand ní ìrántí wípé tó bá fẹ́ wọ̀ jọba ọ̀run kò san three hundred thousand ṣùgbọ́n àwọn eléyìí ò wá gbowó iṣẹ́ wọn náà fẹ́ pẹ́ra ó pẹ́ra ṣùgbọ́n àwọn eléyìí ò gbowó pé ṣùgbọ́n ìgbàsókè àti mm. àwọn àti pásítọ̀ wọn ìròyìn ẹni wípé àwọn òbí àwọn ọmọ tí wọ́n tú sílẹ̀ ti ní kàn gba àwọn o àwọn ọmọ wọn mọ tó ń ṣe mọ o àwọn ọmọ ti sọ wípé àwọn ò ní kúrò ní. ibẹ̀ àtìmọ́lé yẹn o àfi tí wọ́n bá fi ara wọn lẹ bàbá kan tiẹ̀ sọ ọmọ four hundred level ọmọ four hundred level ibẹ̀ ló wà láti lọ lọ sí ó tún padà sí ó padà sọ́dọ̀ pé ẹ la pé òun kẹ̀ òun àti pásítọ̀ ni ẹ ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ẹ má jẹ́ kó yà wá lẹ́nu ẹ má kó bà wá ẹ má kí ó dún kòkò mọ wa ìdí ni pé ibi ìgbà ìkẹyìn bíbélì gan sọ lórí ètò yà sọ jésù ni pé nígbà tó bá tó àkókò kan a ni ní pé ó wà ní ọjọ́ ee ó wà ní aláwùsá secretariat aṣọ rock ló wà sarika máa sáré igba wípé ìgbà kẹyìn ni ewu kẹyìn ló dé yìí àdúrà táwọn ń gbà ní pé gbogbo apátápátá ọlọ́run ní jẹ́ ká dọ́run ká tó mú ọ tọ́ ìyẹn lákọ̀ọ́kọ́ èkejì ẹni tó bá mọ nǹkan tí òun gbà gangan tó mọ nǹkan tí òun ṣe gangan á mọ̀ pé gbogbo nǹkan báyìí ìgbà kẹ́yìn ni ẹ̀tàn ni ẹ̀yin lẹ́ẹ̀ máa fi rọ àwọn olùṣọ́ àgùntàn ẹ̀yin kan sọ nígbà tí mo sọ̀rọ̀ yìí ó ní olùṣọ́ àgùntàn kan tó yẹ pé ààbọ̀ ẹ̀kọ́ gan lòún gan gbà báwo lẹ ṣe rò pé lè fún yàn ní ẹ̀kọ́ tó yàn tó yàn rántí pé ó máa ṣòro fún láti ṣe ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ tó ń pera ní olùṣọ́ àgùntàn kò tẹ́ wù mí kí n máa pẹ̀lú mi gan ní pásítọ̀ ó máa ń sú mi ẹ tẹ bá ní pé pásítọ̀ nǹkan tẹ máa bá lọ́wọ́ ẹ lómi tó pẹ̀rẹ̀ pásítọ̀ báyìí àyà yà ṣe kì tẹ bá lẹ́sẹ̀ lómi tó pẹ̀rẹ̀ ní ìmáàmù ń tẹ máa bá lọ́wọ́ ẹ báyìí máa ní àà ah, ah. tẹ ló ṣọ́wọ́ ẹ kó wọlé ètí ẹ̀kan kùránì rárárárárá tábà tẹ̀ máa sọ pé máa sọ pé òun ṣí ẹ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ọlọ́run ó yọ ọlọ́run ọlọ́run ti ní pé èpò àtàlẹ́kámà wọn máa dàgbà pọ̀ hmm ẹ jẹ́ ká sì tọrọ fúnra wa èpo àtàlíkàmà tá à ń sọ yìí oṣù àtàjẹ́ àtàwọn èèyàn ni ẹ̀yà àti gbọ́ àfi tí ayé bá parẹ́ jésù ní ẹ jẹ́ ká máa dàgbà pọ̀ àbí tó sọ nìyẹn. èpo àtàlíkàmà táwa ń sọ yìí ò ṣe àwọn oṣù àtàjẹ́ mọ́. ọ̀gá ẹ̀ wọ́n dà kókó tí mo sọ yẹ àwọn tó pinnu àwọn ìjọ ọlọ́run àwọn pásítọ̀. oṣù àtàjẹ́ tá à ń sọ ṣèbẹ́ mi kan ni. kì í ṣe tẹ iṣẹ́ oṣù àtàjẹ́ mọ́ ṣèbẹ́ mi kan ni. ẹ má dàdà pọ̀ àwọn pásítọ̀ tọ́lọ́ ní kọ́ máa dàgbà pẹ̀lú àlùkò nígbà tó bá wá yá wọn ayọ̀ wọn bí ẹni gbogbo wọn náà jẹ́ aláìgbínigbàgbọ́ náà ni wọn tẹ́ ẹ bá nígbàgbọ́ ni tẹ́ ẹ bá sọ pé nǹkan kan ohun tí wọ́n á fojú sùn ni pé oṣó àjẹ́ emèrè àwọn yẹn gan ni mm. kinní kan ẹ̀mí kan nínú wọn ni àwọn ẹ̀mí tí wàá wọnú àwọn tán àwọn olólùṣọ́ àgùntàn yìí temporary olùdarí ẹ̀sìn. ẹ̀mí àwọn ẹ má tẹ̀jẹ̀ ká tẹ̀ pẹ̀rọ sọ àwọn ẹ̀mí yẹn gan wọnú àwọn pásítọ̀ yẹn àwọn pásítọ̀ yẹn ló ń gbé ẹ̀sìn ara wọn lọ máa torí ara wọn bọ ibi tí ò yẹ kí wọ́n torí ara wọn bọ̀. irú ẹ̀yàn lè rò pọ́n tẹ́lẹ̀ ẹlòmíì tí ẹlòmíì ọ̀sẹ̀ pọ̀ ọmọ ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ayé yìí àálà àlù àdà òun tàbí ẹlòmíì lọ́gbà kan tí ò yẹ kó gbà. alárinjẹ́kálẹ̀ agbára ṣé ẹ rí nǹkan tí à sọ yìí òun náà la máa fi ṣe àkòrí ọ̀rọ̀ wa nígbà tá a bá padà wá láti ilé agbára káwá náà ń bẹ̀ ká tàn ń bẹ̀ nítorí àkókò wọn ni kò bá wa ṣọ̀rẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí yànnà náà ó dá mi lójú pẹ̀yìn ara lé ẹ̀yìn náà rí kàn mí méjì dìmú nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nínú nọ́mbà fóònù tí mò ń pè òun lélẹ̀ two oh eight one abẹ́tàkẹ́ ẹ pè ní odidi tó lẹ́lẹ̀ máa rò bí àríṣàjì kàdé lẹ́ ń pè bẹ́ẹ̀ jẹ́ ń pè ní mẹ́rin mẹ́rin méjì méjì ẹ pè lódidi nísìnyí ẹlòmíì tó bá ṣẹ̀ṣẹ̀ dídì amóhùnmáwòrán kó má lọ gbé recharge card lẹ́pẹ̀. ẹ ẹ ọ̀dà o nine oh five seven oh one two oh eight one. ìyẹn nọ́mbà tẹ máa fi tẹ àtẹ̀jíṣẹ́ àtẹ̀jíṣẹ́ mm. tẹ máa fi ṣọwọ́ sí tàbí voice note ẹ jẹ́ ká lè lágbára tá a bá padà dé ọ̀rọ̀ ti àwọn tó ọ̀dà náà ẹ jẹ́ ká lè lágbára gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ká tó lọ sí lágbára pé tá a bá padà dé ọ̀rọ̀ Ondo Church Saga òun la máa padà sórí ẹ̀ nítorí àwọn èèyàn ń wò ó pẹ̀lú àbájáde nígbà tí wọ́n lọ sílé ìjọsìn yìí tí wọ́n kó àwọn èèyàn jáde ńbẹ̀ àwọn olùṣọ́ àgùntàn àwọn tán pera wọn lólùṣọ́ àgùntàn jẹ́ kí n sọ báyìí àwọn tán pera wọn lólùṣọ́ àgùntàn wọn ò sọ̀rọ̀ jáde ó fẹ́ẹ̀ tó bí ọjọ́ mélòó kan ọjọ́ ajé ló ṣe jáde síta pé wọ́n pàpà sọ̀rọ̀ o ọ̀rọ̀ kí náà wá sọ wọ́n ní pé rapture ni ìgbàsókè làwọn ń ṣe ilé ìsìn fún nítorí pé ọlọ́run máa ṣe ìgbàsókè máa wáyé ẹnu oṣù kẹsàn-án tẹ́ bá sì wọ àwọn ọkùnrin àwọn kan nígbà pé wọn àdàbí ẹni tí eh, ọpọlọ ẹ̀ pé dáadáa tẹ́ bá wọn ò pé ọ̀rọ̀ tá a fẹ́ pẹ̀kẹ́ báyìí ó ní ṣe pẹ̀lú ǹjẹ́ àwọn tí wọ́n gbé pamọ́ lè gbé ìgbé ayé tó pè yẹn mọ́ torí ńgbà tó wá ní pọ̀n tó gbé wọn pamọ́ ó dàbí pé wọ́n ṣe ń wò wọ́n ó dàbí pé ó kù díẹ̀ káàtó fọpọlọ wọn tàbá tó wá wo àwọn tí wọ́n tún kó pamọ́ tí wọ́n tú sílẹ̀ wọn fi tipátipá kó wọn wọlé. wọn fi tipátipá kó wọn <clears throat> ṣùgbọ́n wọn kó wọn lójú lásán àbí. ẹ wà ń bẹ. <laughs> tí ó bá jẹ́ pójú lásán ni àwọn èèyàn tó ń dìídì tù sílẹ̀ bóyá nípa àdúrà àwọn òbí wọn àdúrà ṣe gbà fáínà àṣírí tú wọ́n tún sọ pé àwọn ò ní kúrò ní police station àfi tó bá tó àwọn bá sàwọn sílẹ̀ tẹ́lẹ̀ àwọn ìjọ máa kú papọ̀ ni ṣojú lásán nìyẹn èèyàn seventy seven ni wọ́n tú sílẹ̀ nínú dọ́jú yẹn gẹ́gẹ́ bí ìròyìn now àwọn pásítọ̀ tí oníṣẹ́ ńlá bíi pásítọ̀ David Anífowóṣe àti pásítọ̀ Josiah Pastor Josiah tó jẹ́ assistant tó ń pera wọn ní pásítọ̀ tó ń pera wọn ní pásítọ̀ àwọn tí Ọlọ́run ò pè ọlọ́run dẹ̀ lè pè wọ́n kó jẹ́ pé bóyá nípa àálà àálù àádà àjẹ àmú afẹ́ ayé yìí ló jẹ́ kí wọ́n lọ torí bọ nǹkan tó yẹ kí wọ́n torí bọ mo ti gbọ́ wọn ò fi àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ọ̀kan how sure are we wípé àwọn seventy seven yẹn ló wà ń bẹ originally látilẹ̀ ṣé wọ́n ṣẹ̀kọ́ wọn síbẹ̀ ẹ mọ ọdún tí underground yẹn ti ma how many years nǹkan tó yẹ ká find out ni pé how many years ni wọ́n ti kọ́ church yẹn kì í ṣe pé bóyá wọ́n kọ́ church yẹn láti ten years ago wọ́n ṣe wá kọ́ underground síbẹ̀ rárá láti day one tí wọ́n ti ń ṣe foundation church yẹn underground yẹn ti wà bẹ́ẹ̀ now ní ìgbà wo ni wọ́n ti kó àwọn èèyàn síbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn ní ení èjì náà ti ń jí àwọn èèyàn bí wọ́n ti ń kó wọn síbẹ̀ how sure we pé church yìí okay how sure are we pé ṣe báwọn èèyàn wọ́n ṣàwọn àwọn Mm. àbí mm. how sure are we wípé àwọn seventy seven yẹn ni wọ́n wà ń bẹ̀ from day one tàbí sọ pé bóyá wọn ò jí eh, wọn ò jí wọn gbé o àbí pé bóyá wọn ò fọ́ọ̀sì wọn síbẹ̀ tó bá yẹ pé wọ́n mú wọn wọ́n ń lò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan now ẹ sọ̀rọ̀ kọ́lẹ̀ kan ẹni wípé àwọn pásítọ̀ méjì yìí wọn ò jọ ẹni tí ọpọlọ wọn pé ká tó máa sọ pé ọwọ́ wà lára wọn díẹ̀ ká tó máa sọ pé àwọn tí wọ́n gbé síbẹ̀ ọwọ́ kọ̀ọ̀kan ò sí lára wọn ẹ má jà kan àwọn wọn ń dìbò ni mm. nígbà tí first thing tó máa lọ fún wọn ní psychological evaluation tó máa lọ yẹ ọpọlọ wọn wò wọn máa mọ̀ pé àwọn pípìn yẹn wọn ń dìbò ni èèyàn tó ní gọ́tì àti gbé èèyàn seven seven sí inú àtìmọ́lé tó jẹ́ àwọn ọmọ ọ̀jọ́ táwọn èèyàn wọn dẹ̀ máa wá wọn kiri àwọn àwọn ọmọ ọ̀jọ́ tó wá wọn kiri bóyá tó ní àwọn èèyàn yẹn bóyá wọn ò ní ẹnu láti sọ wípé àwọn ń pariwo síta pé ẹgbàá wà wà àrọ́mọ wa náà bàbá Eh, four hundred level student yẹ kí ni bàbá yẹn sọ bàbá yẹn ní pé ọmọ tiẹ̀ wálé ó má padà lọ. ẹ eh, máa gbọ́ ó ní ní sometimes last year lòun lọ ní twenty twenty nígbà covid nineteen ló ti ń wá ọmọ yẹn mm-hmm. nígbà pé wọ́n pariwo síta àṣírí tú wípé ok àbúrò ẹ̀ tọmọ yẹn ń gbé lọ́dọ̀ ẹ̀ ní Ondo mm-hmm. ló wá sọ wípé bóyá fúta gan lọmọ yẹn ti wà tó ló fi ń gbé lọ́dọ̀ ẹ̀ ó wá ní òun suspect movement ẹ pé church báyìí báyìí ló lọ bàbá yẹn lòun lọ sí church yẹn láti lọ sọ pé ọmọ òun òun pariwo ó ní pásítọ̀ yẹn ó lé òun pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ọkùnrin hmm. wọ́n lé òun bí ajá wọn ọ̀dẹ̀ ìgbà kóun wọlé ẹni tẹ́ sọ pé ọpọlọ ẹ̀ ò pé nìyẹn àbí náà àdé ìnàdúdè ọmọ yẹn padà lọlé nígbà tó ń wá kílẹ̀ pé má padà lọ ó tún padà lọ kò ń ṣojú lásán ẹ àwọn pásítọ̀ yẹn ṣe níṣe wípé òkè àní jẹ́ kí wọ́n káwọn èèyàn rí bíi pé bóyá ajé àwọn ènìyàn yìí gbé àbáfẹ́ fi wọ́n ṣe nǹkan kan fọ́nì ìnà kò lè jẹ́ àwọn seventy seven yìí ló ti mọ̀ ọ́n bẹ́ látilẹ̀ ó ti ó ti lè pọ̀jù bẹ́ẹ̀ rẹ̀ kán máa mú wọn bóyá àwọn ara wọn ló máa ta fáwọn ritualist ọ̀kan àwọn fúnra wọn máa fi ṣe oògùn wípé kí ṣọ́ọ̀ṣì máa pọ̀ sí wọ́n máa máa mú wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan máa máa lò wọ́n ni wọ́n kàn ní pé bóyá ọpọlọ wọn ò pé ni tí ọpọlọ wọn ò bá pé ìgbà tí bàbá ọmọ wá sí ṣọ́ọ̀ṣì pé ọmọ òun pásítọ̀ yẹn ní gọ́ọ̀tà àti ilé bàbá yẹn kò lè ẹ̀kọ́ mọ̀ ẹ́ wọlé ọmọ yẹn tún padà lọlé ó tún padà síbẹ̀ padà. ẹ ká tó fojú mi wò báyìí nígbà tí chọ́ọ̀chì yẹn ti wà ń bẹ̀ bàbá gẹ́gẹ́ bí nǹkan tí bàbá yìí sọ ká jẹ́ pé bá twenty twenty ká sọ pé bóyá láti twenty twenty ni ọ̀rọ̀ yìí kàdé pígbà yẹn ni èèyàn seventy seven wà ní abẹ́ẹ̀lẹ̀ wọ́n dẹ̀ ń jáde wá àbọ̀n jáde mm. àbí ah, wọ́n wá fún àmọ́ wọ́n jáde àmọ́ bóyá wọ́n jáde ṣùgbọ́n wọ́n jẹun àbọ̀n jẹ́ wọn náà lọ́dọ̀ ìròyìn lè má gbé àwọn oníròyìn náà wọ́n gbàwẹ̀ ẹni sùúrù àwọn oníròyìn náà la máa tàn mọ́lẹ̀ sí wọ́n ní wọ́n gbàwẹ̀ wọ́n wá ń ṣínú wọ́n ń bọ́ ń jẹun àmọ́ wọ́n ní wọ́n ò jẹun rárá wọ́n ò ṣínú o. gbọ́n àwọn tó ń fi wọ́n hàn yà rí pé wọ́n rìn bí ẹni tí ò gbádùn mhm. nítorí túmọ̀ sí pé wọn bá máa gbà wọ́n jẹun mm. oúnjẹ tí wọ́n jẹun àwọn tó ń jẹ tó ń bó èèyàn bóyá seventy seven wọ́n lè jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ báyìí sọ oúnjẹ tó máa bó èèyàn seventy seven ẹ dákun torí ọlọ́run ṣé báàgì ráìsì kan ni. ibo ni wọ́n ti ń sè tí àṣírí ò fi tú abẹ́lẹ̀ náà abẹ́lẹ̀ náà ti ń sè bọ́yọ̀ ń kó oúnjẹ wọlé ìbọn náà ti ń kó abẹ́lẹ̀ náà ti ń kó oúnjẹ wọlé abẹ́lẹ̀ náà ti ń kó oúnjẹ wọlé ibi náà ti ń ra oúnjẹ wọlé abẹ́lẹ̀ náà bọ́ọ̀ tiẹ̀ fún wọn lóúnjẹ tó tọ́ àti tí ó yẹ bó jẹ́ ẹ̀kan náà ń jẹ lójúmọ́ èèyàn seventy seven n tó máa bọ́ èèyàn seventy seven kì í ṣe oúnjẹ kékeré. kárẹ̀ màmá mi pé irú issue báyìí náà ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ there was a time in sometimes eh, years ago ó ti pẹ́ o Pastor King. Uh, Ah, àgbọ̀rọ̀ yìí lórí ẹ̀ ah, the same thing yìí náà ni kí ẹ pé bóyá òun tiẹ̀ kó àwọn èèyàn sí abẹ́lẹ̀ àwọn èèyàn wà ní church tó sọ pé ó dè wọ́n mọ́lẹ̀. àwọn èèyàn máa ń lọ ah, àwọn èèyàn tó bá ṣe ń bá wọn wí. wọ́n ní wọ́n sọ wípé òun ni ọlọ́run òun ni jésù tó máa ṣèdájọ́ ayé tó máa ṣe ọpọlọ wọn wọ́n ti tọwọ́ bọ ọpọlọ wọn báyìí. ṣé ti wá rí báyìí pé mm-hmm. lórí nǹkan tá à ń pè ní ẹ̀sìn àti ẹ̀yà mo dẹ̀ máa ń wò pé tó bá ṣe ṣe kálukú tẹ̀ pé ọlọ́run ọba tóun sìn yìí kóun mọ̀ ó ṣe é ṣe o mo kàn sọ pé tó bá ṣe é ṣe ni ó ṣe é ṣe kí gbogbo àmọ́ ọlọ́run ọba wa ní ẹlẹ́yọ kan. even salvation is personal it is you and your God. mọ ìwé mímọ́ tó ń gbé dání tó ń kiri ọ̀nà eh, wà ní ìpele méjì rema and logo mhm. ẹni tó bá mọ ìtumọ̀ ẹ̀ á mọ̀ pé eh, àwa náà ń kà kọ́ ní nǹkan tá à ń sọ yìí ó gbọ́dọ̀ ká kò dé ní ìtumọ̀ nǹkan tó ń kà ẹ jẹ́ ká wá mú lọ sórí ọ̀rọ̀ ti pé ṣé wọ́n lè wà ní àyè tó dára mọ́. well wọ́n ti sọ wípé wọ́n máa kó wọn lọ sí eh, ibi náà ti máa yẹ̀ wọ́n wò wọ́n máa kó wọn lọ fún rehabilitation bí àkọ́kọ́ rehabilitation tá à ń sọ yìí is not this one this case is not ordinary mental case eléyìí tí wọn lọ wà hypnotized this one is not ordinary mental case. ẹ̀rọ mẹ́ta náà ni wọn mọ tó ń ṣe ni wọn kò wà ní pele sí pé. wọn mọ tó ń ṣe bẹ́ẹ̀ kò ṣe ordinary wípé wọn mọ tó ń ṣe o ti go spiritual. ẹni tó mú gbọ́ ní ìta àǹsọ̀ ìgàn ìyá mi hmm, nǹkan tó ń rí èmi ò rí ṣẹ̀rí ògbé àwọn eléyìí tẹ̀ sọ iná ọ̀tọ̀ ní ṣe ráwọn eléyìí náà àwọn eléyìí eléyìí ò ń ṣe lásán wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n ní ọpọlọ wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n lọ́pọlọ bẹ̀tùkọ̀ eh, ó tún ṣe lásán nǹkan tí wọ́n ń gbọ́ àti nǹkan tán rí àwọn nìkan náà ń gbọ́. gẹ́gẹ́ bí nǹkan tí ìkan lára àwọn òbí yẹn sọ ó ní wípé thirty two years lòun ti lò ẹ wò pàtó ti dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ ẹ̀rọ pé ẹ̀kọ́ náà òbí ẹ̀ sọ pé for the past thirty two eh. years ẹ̀hẹ́n ìyá ọmọ obìnrin tó sọ wípé òun àti pásọ̀jọ́ máa kú papọ̀ ìyá yẹn ni pé for thirty two years lòun ti wà ní ṣọ́ọ̀ṣì yẹn ó ní nígbà tí assistant pastor tó ti dé torí èlò mi dé wípé ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ gbọ́dọ̀ mú àwọn tí wọ́n máa gbà síṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ olúwa tó fi wá kọ́ṣẹ́ olúwa lábẹ́ yín ó ní nígbà tí pastor josiah tó ti dé tó ti dé ó ní he brought some heresies tí ó àwọn ọ̀rọ̀ tí ó lọ pẹ̀lú tọ́lọ́ sọ bóyá òun dorí bíbélì kodò ni ó ti wá mú orí pastor náà ó ti ó ti gbìn sí nínú ó wá di wípé wọ́n wá ń kó àwọn èèyàn sí abẹ́ ilẹ̀ wípé ìgbàsókè máa wà nínú oṣù september Eh, àwọn àtìmọ́sọ̀ oúnjẹ ògùn máa púpọ̀ ni so mo fẹ́ bèrè pé ṣé ìwọ̀nba àwọn seventy seven yẹn eh. ni pásítọ̀ yẹn àti àìsàbàṣọ nífẹ̀ẹ́ mm. láti sọ wípé kí gbàgbé ìjọba. ọwọ́ ṣe ọmọ ẹyẹ bọ̀lá pò ní okay ọmọ akọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n pínlẹ̀ Ondo náà wà pínlẹ̀ tó bá yá àtàn dé government house. ṣe àwọn òde gbowó lọ́wọ́ àwọn wọn gbowó ọ̀gbá three hundred thousand lọ́wọ́ àwọn gọ́mẹ́gbà tí. Ah, àti lè sọ àti lè sọ àti lè yóò tì tì. ṣe rí ẹjọ́ ẹ̀mọ̀ràn tẹ́mi fẹ́ sọ ni wípé ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tẹ́ bá ti mọ̀ wípé ẹ̀yin tẹ́ bá pera yín níránṣẹ́ ọlọ́run ẹ tẹ́ bá ti mọ̀ wípé ọlọ́run pè yín pé ní ìpè yín lóòótọ́ tẹ́ bá ti mọ̀ wípé for now àálàálù ó sì wà ní ọkàn yín ẹ tọrọ fún orí ọ̀fẹ́ ẹ lè gbàwẹ̀ ẹ lè gbàdúrà ẹ tọrọ fún orí ọ̀fẹ́ ọmọ sọ pé iṣẹ́ olúwa ò rọrùn tí ò bá sí owó tí ò dẹ̀ sí aláàánú lóòótọ́ ni ẹ tọrọ fún orí ọ̀fẹ́ pé bí àkẹ́sì fi ṣẹ́ kí ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ láti ṣẹ́ láti ní owó kẹ́ tó di wípé ẹ máa tẹsẹ̀ bọ inú iṣẹ́ olúwa ẹ̀ sàn èyí tó yẹ pé ẹ fi máa wá tẹsẹ̀ bọ inú iṣẹ́ olúwa tó máa àwọn èèyàn máa máa rí gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tẹ máa padà di ìránṣẹ́ tara yín àbí ìránṣẹ́ èṣù tó yẹ wípé ẹ̀yin tó yẹ kẹ́ mú àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ ọlọ́run kẹ́ mú wọn wọ ìjọba ọ̀run ẹ máa máa kó wọn wọ inú ìjọba iná ẹjọ́ torí ọlọ́ ẹ tọrọ fún orí ọ̀fẹ́ ẹ̀yin tó bá lè mọ̀ wípé àlàálù ayé ó ti fẹ́ gba yín kúrò nínú ìlànà tí ọlọ́run tò yín sí abẹ́tẹ̀kẹ̀ retrace step yín kẹjáde kúrò ń bẹ̀ ọkẹ jáde kúrò ń bẹ̀ tó bá mọ̀ pé iṣẹ́ ńlá àbílẹ̀ fẹ́ máa ṣe pé fẹ́ di criminal ẹ di criminal yẹn káwọn èèyàn mọ̀ pé òkè ní sọ̀rọ̀ criminal ni ẹ má fi orúkọ ọlọ́run ẹ má fi ẹ má bàjẹ́ rárá ẹ má fi sọ pé ẹ fẹ́ fi máa ṣe àwọn èèyàn níkà ọlọ́run wà pẹ̀lú wa. ọ̀rọ̀ rẹ ti gbọ́ láti Ọláìdé pastor mrs. Eh, ẹ ti di pastor mrs. <laughs> àwọn ni olùdókòwò èmi ò ní pastor mrs o <laughs> àmọ̀ràn là yín lórí ètò káṣàlàyé o káṣàlàyé mm. káṣàlàyé la fún gbogbo àní pastor ara wa. a lè máa sọ pé bóyá bí àwàdà bí àwàdà ṣùgbọ́n ó dà mí lójú pé ẹ̀rí ẹ̀kọ́ kan bí méjì kọ́ nínú tá à ń sọ yìí ọgbà mm. náà dàdí mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa ó dàbí pé kì í ṣojú lásán ṣùgbọ́n àìmáṣojú lásán ẹ̀ tá a bá ní ká wo kúlẹ̀kúlẹ̀ náà ìṣẹ́ àti òṣì ló mọ́pọ̀lọpọ̀ wọnú ẹ̀ lọ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí èèyàn wa kan tó sọ hmm. ìkọ́lára àwọn tí ó ń díje dupò lọ sí ìparẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà lọ twenty twenty three ìyẹn ọmọọba adéwọlé adébáyọ̀ ó sọ kinní kan ó ní àwọn kọ̀ọ̀kan wà tó ń ṣe prayer point <laughs> mo máa sọ gbogbo ìgbà ní èyí ìránṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ prayer point mi tẹ́ bá pè mí gan mọ́ ìjókòó yìí tí bá wà ní ìpéjọpọ̀ àdúrà tán bá pe prayer point kan màá mọ̀ pé lè ò ṣe tèmi hmm. màá yà gbé tó jẹ́ tèmi sórí prayer point yẹn ọlọ́run belé ti gbáròyé ni kò sí hmm. tí ò ń gbọ́ ṣùgbọ́n èyí tí ò bá tí ì dáhùn tí ò bá dá yín lò àwọn olùṣàgùntàn tẹ́ ń rọ̀ mọ́ gan kì í ṣe pọ́nà kì í ṣe ọlọ́run gan kò ń sọ àsọdànù ọ̀rọ̀ ọlọ́run dẹ̀ kì í ṣe tọ́kátì kì í ṣe bẹ́ẹ̀ bí pásítọ̀ mi kan pásítọ̀ mi sọ ó ní ẹ máa bá wọn kàn ríran kàn ríran hmm. nígbà tẹ́mi mọ̀ bá mi kan àwọn ṣáà máa rí àwọn rìnrìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la máa ní pé bàbá ṣọ́lọ́hún fi kankan hàn yín ìwọ tó béèrè pé tó béèrè bàbá pé ṣọ́lọ́hún fi nǹkan hàn kí ni tí wọ́n gangan fúnra ẹ̀ o kọjú sọ́lọ́hún kó fi nǹkan hàn ẹ́ fúnra rẹ̀ ṣùgbọ́n náà ni ẹ ti kó wàhálà ayé bá olùṣọ́ àgùntàn olùṣọ́ àgùntàn náà yà kó wà láàyè bẹ́yìn náà gbogbo ẹ̀ wá kóra wọn pọ̀ ìgbàgà àwa di pé kí ni tírélà já mọ́tò confusion get accident níbo ni gbogbo ta fẹ́ bá yàrá ilé ìjàsí gbogbo ẹ̀ náà ni pásítọ̀ he ó ti lo mọ́tò ẹ̀yìn mi ló bẹ̀rẹ̀ ṣe olúwa òun jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn máa torí bọ́ tí ẹ̀kọ́ torí bọ́ wọ́n tún ríra wọn báyìí àwọn kan tún á di ọ̀rẹ́ àwọn ah o ti rí wọn mú nǹkan tí mo rí dáadáa ni ah ìwọ náà ti rí wọn mú wọ́n ti gbàra wọn lọ́wọ́ wọ́n á ní hmm. fún mi ní high five mo hmm. wò báyìí wọn ò mọ̀ pé mo jókòó sí ìdánwò wò báyìí mo ní. o ti rí wọn gbá o ti forúkọ o ti rí forúkọ Jésù gbá. Ah, wọ́n náà o ti rí wọn gbá pàm ibi tí mo jókòó sí mo dẹ̀ mọ àwọn olùṣọ́àgùntàn méjì dáadáa tí n bá dárúkọ ilé iṣẹ́ hmm. tí mo ti rí nǹkan tí wọ́n ṣe yìí hmm. tí mo tún dárúkọ ọjọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ Ọlọ́run bá ń gbọ́ tí n bá ṣe ìdá ọgọ́ta náà èyí tẹ̀ ń wò mí lẹ́ máa mọ ẹni tí mò sọ yìí lẹ́ máa mọ ohun tí mò sọ yìí hmm. mo ṣe ọlọ́run ọba o ti rí wọn gbá lórí kíni o ti rí wọn gbá ọ̀rọ̀ ọgbẹ́ mọ́tò tuntun wá ní nígbà tá à ń sọ ẹ̀ December ni wọ́n hmm. ṣe lọ́wọ́ ní ó ti rí wọn gbá gbòòrò mo ní yé nígbà tí mo bá rọ́lá ẹ̀dẹ́ tí mo ní ọmọ. àwọn gan ni bu church members ẹ ti gbá wọn. <laughs> ṣé ẹ ní nǹkan tá a sọ ni kí gbogbo ariwo nu rédíò hmm. lèèyàn ń sáré lọ bá kí gbogbo ariwo nu tẹlifíṣàn lèèyàn ń sáré lọ bá ẹlòmíì ọlọ́run pè tòótọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tán sọ ikùn ti ń pè é hmm. ẹ ọlọ́run bòdè lè pè yàn kó fìyà jẹ yàn láíláí. dẹ́ka wa ọmọ ọ̀jọ́ náà ká wà careful. ó náà là ń sọ yìí ọlọ́run ti rí wípé ẹ ìjọ tí mò ń lọ yìí o pásítọ̀ mi ti fẹ́ máa deviate. ṣọfẹ́ wọn ni ibi tó ti máa bẹ̀rẹ̀ thirty two years ló lóun lọ bẹ̀ wọ́n nígbà tí moment tí assistant pastor yẹn dé òun rí pé àwọn ìwà bíbélì àtẹ̀tẹ̀ yá a sá lọ ìyẹn mọ bíbélì ẹ̀ ni so àwọn ọmọ òun náà mo sọlẹ̀ kan pé salvation is personal you are the God ni ẹ̀yin náà ẹ̀ka bible. ẹ̀yẹ́ máa sọ pé àwa kìrìsìtẹ́nì náà ń wò báyìí mm. wọn ka bíbélì máa wà náà ń kà báyìí ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ òde àná lórí ètò Ká Sálàyé àti sọ díẹ̀ báyìí wọ́n ní báyìí ṣókí òun lọ bí oge mm. ẹ má bínú bí àṣìgbè wa ni oníyanyin ṣe ọlọ́kọ̀ àwọn ṣe oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́nu àkọ́ ìbínú. ẹ̀kọ́ ìbínú ẹ̀yọ̀ mm-hmm. ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tanà lábàtà ṣe ara àtà lórí kínní ó kà wá náà kọ́lọ̀ ń ṣàánú wa ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ mọ́ bínú ẹ̀yin olùṣọ́àgùntàn tẹ́ ń wò wá ẹ mọ́ bínú àsọ̀rọ̀ àsọ̀rọ̀ òdì ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run àti olùṣọ́àgùntàn ni ti chọ́ọ̀chì ni ti mọ́ṣáláṣí ni àti oníbílẹ̀ ni ẹ má bínú ẹ foríjìn wa nǹkan tá à ń rí ni pé ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ó dàbí kò fẹ́ẹ́ fi bẹ́ẹ̀ sálàáfíà àwọn ọmọ tí àwọn tí gbẹ́sẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí àníṣe lè wà ní pípé ọpọlọ wọn hmm. kò sí àrídájú àfi tó bá kó wọn lọ ṣe àyẹ̀wò tó péye ṣùgbọ́n ó ní kò lè tán lára kinní kan kó mọ̀ pé hìhìn ẹ̀hẹ́ tó bá tiẹ̀ ṣe ojú àpá tí wọ́n kó sínú akótó àwọn ẹni kọ́lọ̀ ń wò tán gbogbo tó wá tún dàbí àwọn pásítọ̀ Josiah pásítọ̀ David káàkiri ọlọ́run belédùmarè ọlọ́run á tú wọn láṣìírí á wá yẹ̀yẹ́ wọn. ṣé kí ni christian kàǹgàn kí ló ń ṣe lórí irú àwọn. àti mọ béèrè tàbí béèrè ẹ̀yin àjọ ẹgbẹ́ christian pentecostal fellowship of nigeria mm, christian of nigeria gbogbo ẹ̀ka àwọn ẹlẹ́sìn ẹlẹ́sìn tẹ ní tẹ̀ ń dálẹ̀ ẹgbẹ́ tẹ̀ kí lẹ̀ ń ṣe lórí ẹ̀ ẹ dákun torí ọ̀nà ẹ bá gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ kán yé tàbùkù bára wọn kì í ṣe ọlọ́run tàbùkù bá ara wọn òní kán yé tàbùkù bára wọn kán yé kó ìpalára bára àlù mọ́ àrẹ́rìn jù báyìí lórí ètò Ká lónìí ọjọ́ Wednesday títí ọjọ́ Friday tẹ̀ máa tún bá wa pàdé àwọn lè mọ̀ wá ṣùgbọ́n ẹ̀ bí èmi pàdé hmm. akéwà pé àkúpalẹ̀mọ́ ọdún hmm. ọbẹ̀ ò ní ṣẹlẹ̀ ọbẹ̀ ò tiẹ̀ ń ṣẹlẹ̀ hmm. ẹ mọ́ agbàgbé àwa wà lẹ́nu iṣẹ́ o àwa ní iṣẹ́ ẹran ti wa ẹni pé corporate alágbè àwọn oníṣẹ́ corporate alágbè ẹran ti wa nínú àdúrà gbogbo àwọn èèyàn wa tó lọ sí ilẹ̀ mímọ́ ọlọ́run àmú wọn dán láyọ̀ tọ́lá kan ò tí ì gbéra àwọn tábà tó ń bọ̀ ọlọ́run àwọn padà délé láyọ̀ àtàlàáfíà inú mi ti ẹ̀dùn gbà tí mo máa fẹ́ lè ṣe lọ àti kúrò lórí ètò náà nìyẹn lọ́jọ́ lánàá ìròyìn kan jáde pé àwọn Christian àti Muslim nípínlẹ̀ Kaduna mm. wọ́n lọ sí ibi tó ti ń ṣe tó ti máa ṣe prayer ilẹ̀ tó ti máa mm. yídì ipò ọjọ́ gbogbo ọjọ́ lọ síbẹ̀ wọ́n lọ ṣọ́kó wọ́n lọ túnṣe ṣé ẹ rí i kò sí competition hmm. níbi kankan ọlọ́run tá a bá da tó bá dájú pé ọlọ́run gangan là ń sìn à hmm. ní máa bára wa jàjẹ sí bẹ́ẹ̀ ọlọ́run kan náà là ń pè é là ń sìn eré la fi ṣe àkótó ètò lónìí lórí ètò Ká ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba torí ọlọ́run ìfẹ́ òun là ń sìn ó dìgbà kan náà